نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد ويا عباد الله اتقوا الله سبحانه وتعالى وراقبوه واستمسكوا بالعروة الوثقى تفلحوا واعلموا عباد الله أن أهمية العقيدة في حياة الإنسان والأسرة مهمة جدا في حياة المسلمين أيها الإخوة المسلمون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 ولقد كان الواحد من هؤلاء يعيش حياته كلها في ظل هذه العقيدة داعيا إلى الله سبحانه وتعالى وموجها ومربعا ومربيا لأسرته وبانيا لها على أسس عقدية ثابتة وكان منهج سلفنا الصالح رحمهم الله تعالى هو المنهج هو المنهج الحق الذي اتبعوا فيه كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم على ضوء فهم ومنهاج سلف الأمة رحمهم الله تعالى الذين لم يغيروا ولم يبدلوا أيها الإخوة المسلمون إن كل واحد منا مسؤول أمام ربه تبارك وتعالى عن هذا الدين ومسؤول عن هذه الأسرة وقد وقد قال سفيان بن حسين الواسطي ذكرت رجلا بسوء عند إياس بن معاوية المزني قاضي البصرة فنظر في وجهه وقال أجزوت الروم قلت لا قال والسند والهند والترك أي أجزوت هذه قلت لا قال وسلم منك الروم والسند والهند والترك ولم يسلم منك أخوك المسلم قال سفيان ولم أعد بعدها إذا كانوا أمة لها اهتمامات كبرى لا تجعل شغلها فيما بينها حسدا وعداء وإنما تتحول الحياة كلها في هذه الأمة إلى بناء الأسرة وبناء للأمة أيها المسلمون إن حديثنا اليوم في هذه الجمعة يدور حول اهتمام سلفنا الصالح بالعقيدة للأسرة والأمة جميعا وإننا في هذه الجمعة نهتم بكلام العقيدة لأن أمر العقيدة أمرا كبيرا لها اهتمام كبير في حياة كل المسلمين فيا عباد الله العقيدة لها أهمية كبرى في حياة الإنسان ويكفي ببيان أهميتها أنه لا نجاة للعبد يوم القيامة حين يقف الخلق جميعا بين يد الله سبحانه وتعالى إلا لمن مات على عقيدة صحيحة كما قال الله سبحانه وتعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم والعقيدة ليست تصديقا قلبيا خاصا داخل القلب لا يخرج عنه بل العقيدة تشمل الحياة كلها الأسرة الأسرة وغير الأسرة تشمل الأسرة والمجتمع وتشمل الدولة وكل شأن من شؤون الحياة لأن أي شريعة ونظام في هذه الحياة لابد أن ينبثق من عقيدة كما ستأتي الإشارة إليه إن شاء الله سبحانه وتعالى عباد الله واعلموا ثانيا أن أصل أن أصل الأسرة إنما كان ينوط بالتكاليف هل الأسرة عادة أو نظام قبلي أو غير ذلك إن الله سبحانه وتعالى يقول يا أيها الناس إنا خلقناكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء هذا هو أصل الأسرة في منهج الله سبحانه وتعالى فالناس جميعا خلقهم الله بمقتضى مشيئته تبارك وتعالى ولم يأتوا بإرادة أنفسهم وإنما بإرادة الواحد القهار سبحانه وتعالى وهو المالك لكل شيء وهو الذي إذا أراد شيئا قال له كن فيكون ثم إن الناس كلهم يرجعون إلى نفس واحدة وهي آه وهي نفس آدم ولماذا الفروق بين أبناء النفس الواحدة ولماذا قطع الرحم لماذا هذه الفروق التي هي فروق جاهلية ثم بعد ذلك أيضا المرأة تعود إلى هذا الأصل لقوله سبحانه وتعالى وخلق منها زوجها والذين ضلوا من الأمم في الأرض فيما يتعلق بالمرأة منهم من جعل المرأة حقيرة ونجسة وجعلها أصل الشر والبلاء ومنهم من أطلق العنان لتستقل تمام الاستقلال عن أسرتها وعن حياتها كلها ونسي هؤلاء جميعا أن المرأة إنسان خلقت لإنسان ونفس خلقت لنفس وأن بعضهما يكمل بعضا وهما زوجان متكاملان إذا النتيجة أن قاعدة الحياة البشرية في منهج الله سبحانه وتعالى هي الأسرة وليست الفوضى كما يريد أعداء الإسلام وكما هو منهج الذين انحرفوا عن المنهج الصحيح في مشارق الأرض ومغاربها ومن هنا فإن هذه الأسرة تبدأ بالزواج وتثنى بالأولاد ولها ولهذا خص رسول الله صلى الله عليه وعلى آله وسلم على النكاح ونهى من أراد أن يتبطل وقال من رغب عن سنتي وليس مني بل إن رسول الله صلى الله عليه وسلم حرص على تكبير الأولاد لأن الأولاد الصالحين إذا وجدوا كانوا خيرا لقوله صلى الله عليه وعلى آله وسلم أو ولد صالح يدعو له يدعو لوالديه ولذلك ثبت أن الولد إذا مات وهو صغير يكون شفيعا لوالديه يوم القيامة وتتاتي الإشارة إليه إن شاء الله تعالى والرسول صلى الله عليه وعلى آله وسلم أمر بإكثار النفس لأجل أن يتباهى بنا الأمم يوم القيامة وعلى هذا فالدعوة إلى تحديد النسل أو ما ترتب على مؤتمر على مؤتمر بعد الولايات في دولتنا الذي سبق في أيام معدودات كلها دعوات جاهلية تخالف أصل الإسلام ومنطلقه في منهجه في قيام الأسرة ونشأتها وتكاملها ọpẹ́ ní fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tó ti lórí ìdẹrọ rẹ̀ tó ṣe fún wa ìgbẹ́ Ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ kó máa bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run bá akí anabi àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọhábà rẹ̀ ọlọ́wọ́n bá kọ́ bá fẹ́ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n ti sílẹ̀ fún wa títí tí ìdọ̀jọ́ àìsèyáàmà gbogbo àtàjẹ́rù sí ọlọ́wọ́n bá ìbẹ̀rù ọlọ́wọ́n bá dọ́wọ́ wa ìfàyà ọlọ́wọ́n bá dọ́wọ́ wa ní gbogbo ìgbà wa ní gbogbo àsìkò wa kálọ̀ ọmọ pé gbogbo ẹrú yòówù tí bá ń páyà ọlọ́wọ́n bá nípa apá àti ìpáyà ìlú ẹni bẹ́ẹ̀ ti sin ọlọ́wọ́n bá dáadáa gbogbo ẹni tí bá ti sin lọ́n dáadáa ìlú ẹni bẹ́ẹ̀ ti dẹni tí ń páyà ọlọ́wọ́n bá ti Al-Qur'an Al-Karim nínú Suratul Baqara òun náà ní eléyẹn pé ọlọ́wọ́n bá ní ẹ̀bá yọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́wọ́n ọba tó dá yín àtàwọn tó ti kó sáájú yín kẹ́ lè bá jẹ́ni tí ẹ máa sin ọlọ́wọ́n ọba ọba tó dá yín àtàwọn tó sáájú yín kẹ́ lè bá jẹ́ni tí ọ̀pá yọ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ fẹ́ jùlọ. gbogbo àtàjẹ́rú sin ọlọ́wọ́n ìdí àkólé kan nípa àdìsọ́kàn wa tí a mọ̀ sí àkídà wa ọ̀rọ̀ kan ni tó pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ nìyàn pàápàá jùlọ tí wọ́n pàtàkì nínú àwùjọ wa tí pàtàkì rẹ̀ tó ti ṣáájú nípa ìdílé wa mọ̀lẹ́bí wa ìfisùnkú ní kálukú wa tí a kó jọ. gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹ̀mọ́jà lọ lérò pé ọ̀rọ̀ àdìsọ́kàn nínú ìgbésí ayé ọmọ ẹ̀jẹ̀ ènìyàn ní àpapọ̀ ní ìgbésí ayé mọ̀lẹ́bí wa ẹbí wa ní àdáyẹrí ní ẹlẹ́ẹ̀kejì ká má lọ kan tó rọrùn lásán bẹ́ẹ̀ ni o tàbí kan tó ó kéré ta lè fọ́ mú rárá wa èyí tó ti ènìyàn láwùjọ lónìí wọ́n ti sọ àwọn èèyàn kan di ẹni tó ní àkídà táwọn sì sọ káwọn ò ní àkídà ṣùgbọ́n kò sí ẹnì kankan tí ń bẹ lórílẹ̀ ayé àtẹnudọ́jẹ́ múmi àtẹnudọ́jẹ́ káàfì oníkálukú náà ló ní àkídà ṣùgbọ́n àkídà tó oníkálukú ní òun náà yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. ń jẹ́ olùgbàgbọ́ òdodo òun jẹ́ ẹni tó ní àlẹ́ tó ó ní àdìsọ́kàn tó lálàáfíà tí ò ní ẹja ń bá kan nú àdìsọ́kàn tó wúlò tó àwọn oríṣiríṣi nǹkan tọ́lọ́wọ́n ọba ilé tí ọlọ́wọ́ fẹ́ nínú àwọn nǹkan tí wọ́n fi ń borokún sọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ṣùgbọ́n àmọ̀ pé láwùjọ tá a wà lónìí oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn gbà tí wọ́n ń tọ̀ láti fẹ́ ti kọjá àwọn èèyàn kó o níbi ẹ̀sìn òdodo táwọn ànábì ọlọ́run àríyìn sọlá alayhi wa sallam tó tún mú wa fún wa ní àdìsọ́kàn tó ti pé ọjọ́ àdìsọ́kàn tó gbàdúrà dáadáa ẹjẹ alọmọ pé ọ̀rọ̀ àdìsọkàn yìí sọ̀rọ̀ kékeré o lórí rẹ̀ òun náà ni sọmọ méjèèje dúró lé lórí lórí rẹ̀ òun náà ni ilẹ̀ méjèèje ló dúró lé lórí nítorí àdìsọkàn tó dáa sáàmù ẹ̀sìn lé lórí lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fi dá gbogbo nǹkan tó dá lábẹ́ bíbà yìí gbogbo àti àmọ́ ń ṣe àṣìṣe ọ̀rọ̀ sáàmù sọ yìí pé torí ànẹ́bí sọ́lọ̀m lọ́lọ́wọ́n fi dáyé torí rẹ̀ lọ́lọ́wọ́n fi dá ọ̀run àṣìwé ọ̀rọ̀ ni o kìí ṣe torí ọlọ́lọ́wọ́n ọba fi dáyé torí ìjọsìn lọ́lọ́wọ́n fi dáyé torí ìjọsìn lọ́lọ́wọ́n ọba ìrèké ọlá ló fi dá àlùkìyàmà. bákan náà gbólóhùn adáàmà sọ pé àníṣe sọlá òun láláyé òun náà lálọ́rùn rárá o ànábì kan ló ní ayé èsì tóun ló ní ọ̀run ọlọ́wọ́n ọba ìrèké ọlá ló ní ayé ọlọ́wọ́n ọba ìrèké ọlá fúnra ara rẹ̀ náà òun náà ló sì tún ní èdè jẹ́ ọ̀run ìkíní kejì kò sí lọ́wọ́ ànábì lọ́wọ́ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ kẹ́ jùlọ òun náà ló wà torí di eléyìí àdìsọ́kàn wa torí rẹ̀ lọ́lọ́wọ́n ọba ìlẹ́kí wọn lá ló fi dá sánmọ̀ méjèèje nítorí rẹ̀ lọ́lọ́wọ́n ọba fi dá ilẹ̀ méjèèje nítorí rẹ̀ lọ́lọ́wọ́n fi rán àwọn òjíṣẹ́ torí rẹ̀ lọ́lọ́wọ́n ọba ìlẹ́kí ọlá ló fi wá sọ àwọn tírà ló fi sọ wọn kalẹ̀ nítorí rẹ̀ onílà kìyàmọ̀ fi wà láàbì rí àwọn èèyàn tó pín sí ìpín méjì àwọn olóríire kọlọ̀nkọ́ta amọ́nu wọn àwọn olórí ikú kọlọ̀nkọ́là wà nù jọ sí wọn àwọn àjọ apá ọ̀tún ọlọ́nkọ́ wá bẹ́ẹ̀ àwọn àjọ apá òsì kọlọ̀nkọ́là wà bẹ́ẹ̀ torí rẹ̀ ni gbogbo eléyìí ti wà nítorí rẹ̀ ni alijanna fi wà kọlọńkó ti wálé ní alijanna nítorí rẹ̀ ni iná fi wà kọlọńkó la ẹ̀mí atẹnìkọ̀ọ̀kan kù níbi ìyá náà bẹ́ẹ̀ nítorí àdìsọ́kàn yìí làwọn èèyàn fi pín sí agbègbè méjì yìí torí rẹ̀ lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fi dá iná àti alijanna kọlọ́ńdà fún wọn ti wálé ní iná kó sèmi atẹnìkọ̀ọ̀kan wálé ní alijanna gbogbo àti ayé ẹlẹ́ẹ̀kẹrìndín ní ọgọ́ta títí di ẹlẹ́ẹ̀kejìdín ní ọgọ́ta ọlọ́run ọba ilé kíọ́lá ní òun ọ̀dá àwọn àlìjẹ̀nú àti àwọn ènìyàn lásán o bí kò ṣe torí kí wọ́n lè bá àmọ́ sí òun ọlọ́run ọba ilé kíọ́lá a sì mọ̀ pé kò lè sí ìjọsìn tó gbádùn tó lálàáfíà tó yẹ tó dára àyàfi ìjọsìn tá a bá mọ gbogbo ìjọsìn irun téèyàn bá ń àwẹ̀ téèyàn gbà zaka téèyàn yọ hajj rẹ̀ tó

kámọ́ náà lọ́kàn ṣoṣo nínú iṣẹ́ tiwa náà tá a mọ̀ ṣe sọ́dọ̀ rẹ̀ tá a gbọ́dọ̀ mórogún pẹ̀lú rẹ̀ ká sì mọ́ lọ́kàn ṣoṣo nínú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ àti gbogbo ohun tí ń jẹmọ́ orígun ìgbàgbọ́ ètò ìkọ́ sẹ́kù. eléyìí ni àdìsọ́kà dáadáa tó ṣe pé tí bá ń bẹ fún wa àárí ọmọ ẹ̀sìn àárí mọ́lẹ̀ lórí tí ọba ti sí ẹ̀jẹ̀ àmọ́ ìpè lórí òfegè lórí òfurufú ilẹ̀ dáfẹ́ mọ ìjọsìn rẹ̀ lé lórí ìjọsìn tí wọ́n bá ti mọ sórí òfurufú ọdájú pé kó ń tọ̀ òun ò lè rí mú jíṣẹ́ iwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gẹ́gẹ́ bí a ti sọ irú àwọn ọ̀rọ̀ báyìí báyìí síwájú yìí pé àlàáfíìdà òun náà ni azab ó nípìnlẹ̀ tẹ́rí gbogbo àwọn ìbàdá tiwa dáàmọ̀ ṣe ìjọsìn tó kù dáàmọ̀ ṣe yẹn òun náà ni ọmọ alẹ́ ọmọ alẹ́ tí ọmọ sì ti rí ìpìlẹ̀ ilé kankan ò lè dúró lórí òfegè àti gbóǹkálukú wa ẹ̀jẹ̀ amójútó àtisọ́kàn yìí àtisọ́kàn kì í ṣe ọ̀rọ̀ kékeré ọlọ́run lóhun ò torí nǹkan ní ìdá àwọn ẹ̀dẹ́ ni àti àlìjẹ̀nu tí kò sí torí ká lè máa ṣèjọ sí fún wọn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹ̀gbẹ̀ lọ. ọlọ́run ní òun ọ̀wá àdìsí kíkan lọ́dọ̀ wa o òun ò sì wá ìjẹ ẹ̀mú kankan kẹ wá fóun níjẹ ẹ̀mú kankan òun ò béèrè rẹ̀ lọ́dọ̀ yín. dájú òun ọlọ́run ọba òun lọ́ba tó ní ìjẹ ẹ̀mú àdìsí kí lọ́dọ̀ agbára ọlọ́run ọba lórí gbogbo ẹni tó ìgbámú tó le kókókó tọ́jẹ́ ti ẹ̀ka ìròyìn kọ́lọ̀ ńkọ́lẹ̀ ẹ̀dá tẹnìkọ̀ fún wa kó níbẹ̀ gbogbo àtàjọ sí ọlọ́run nítorí ọ̀rọ̀ àkídà kó ṣe rí tó fi jẹ́ pé àwọn sálàfù wa fi ọlọ́run ọba kọ́ba wa kẹ́ wọn ìyẹn àwọn ẹni rè síwájú kọ́lọ̀ ńkọ́ba wa kẹ́ gbogbo wọn wọ́n ní àkólé kan wọ́n ní àkàkú púpọ̀ sí àdìsọ́kàn ní ìpele àkọ́kọ́ ní nítorí ṣe pẹ̀lú àlùmọ́ọ̀mà bákan náà wọ́n tún ní àkólé kan púpọ̀ sí ọ̀rọ̀ àkídà àdìsọ́kàn yìí nípa tó ní ṣe pẹ̀lú mọ̀lẹ́bí nínú ilé wípé báwo ni àdìsọ́kàn wa báwo ni yóò ṣe gbádùn torí lọ́pọ̀lọpọ̀ nígbà tí àfihàn ọba ti sí àdìsọ́kàn tó lálàáfíà bí ọba ti sí nínú ilé kí láàrin kan pé àwọn fẹ́ pàdé nínú àwùjọ nínú ilé tí ọkùnrin tàbóbìnrin bá ti sọ pé a èèyàn ọ̀fẹ́ ni bọ́rọ̀ o ọlọ́run ọba ní yọ ni o a ọlọ́run ọba ò débi èèyàn ní a ọlá ga jùlọ lè èèyàn lè fọwọ́ nígbà tó bá jẹ́ pé nulẹ̀ bá ti rí báyìí bó la ti wá lérò pé àwùjọ ti fẹ́ rí nígbà tó bá pé nulẹ̀ òun adarí nulẹ̀ ti sọ pé àràgbélayé o àràgbélayé o ọlọ́mbẹ èèyàn ti wà subhanallah bó la ti lérò pé nulẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ bó ló ti fẹ́ yege bó ló ti fẹ́ jẹ nulẹ̀ tí ó dára nígbà tá a jẹ́rù sí ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ báyìí báyìí tó ń kálukú wa máa ń kan nínú ilé jálọ̀ ṣàtúnṣe rẹ̀ jálọ̀ ṣàtúnṣe a orí ní yọ ni o orí òun dákun yọ òun o orí òun dákun yọ òun o subhanallah gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ àdìsọ́kàn ni tá ń láti ṣe àmójútó rẹ̀ dáadáa nínú ilé pàápàá jùlọ àwa tá ń jẹ́ adarí inú ilé ní bàbá àti ní ìyá irú àdìsọ́kàn wo làwa gangan fúnra ara wa ni láti wá máa lérò bí àwọn ọmọ dáa bí tá a fẹ́ tọ́ òrìkì la fẹ́ tọ́ wọn lé lórí gbogbo àtàjẹ́ òsì ọlọ́run ẹjẹ́ àlọ́mọ pé iṣẹ́ tó tóbi ń bẹ níwájú wa o nípa àdìsọ́kàn ètò lálàáfíà tó yẹ ká ní àwọn nǹkan wọ̀nyí nínú nǹkan tó ṣe pé tí a bá ní ìsẹ̀mí ẹ̀sìn wo ò lè wúlò ní àfi ká lọ wá mà. tó bá yẹ pé kò rọrùn fún wa ká gba ilé ẹ̀kọ́ lọ lódidi láti lọ kó àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ rere tó wúlò tí wọ́n ti yan àwọn dídà fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí ẹ jẹ́ kó ń kálukú wa ẹ jẹ́ ká máa lọ síbẹ̀ wákàtí mélòó wọn fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa tó bá pọ̀ ju wákàtí méjì ó kálukó tó ti gbà yé rẹ lọ àmọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí bíi wákàtí kan ó lé fẹ́ẹ́rẹ́fẹ́ òun náà ni ẹ jẹ́ kó kálukú wa ẹ jẹ́ arójú láyè fọ́rọ́ ẹ̀sìn wa tẹ́báyé náà la sáré tẹ̀ sáré tẹ́tẹ́tẹ́tẹ́ tẹ̀lé kí wa la rí inú ayé tí kì í bá ti tọ́lọ̀ nǹkan dára fún wa ẹlòmíì ti ń sáré látàárọ̀ tó fi dàbí pé kò sí rí kankan lé bá ibi tẹ́lòmíì jókòó sí pẹ̀lú àánú ọlọ́run wàlọ́ọ̀hì dáadáa tó pọ̀ sí ti lọ bá gbogbo ata jẹ́ olùfẹ́ ti gbọ́ wa ẹ dákun ẹ já gbìyànjú ẹ já ní àkólé kan nípa ọ̀rọ̀ àdìsọ́kan wa torí pé inú ilé wa ṣe pàtàkì o gẹ́gẹ́ bí wọ́n ṣe máa sọ pé láti ilé òun lè yẹn ti kó mẹ́jọ mẹ́jọ ní ti máa ń kúrò dé subhanallah bó wa nílé oníkálukú wa ṣe rí pẹ̀lú ọ̀rọ̀ àkídà ní ìsìn ẹ kó kálukú wa ẹja lọ wọnú ilé wa dáadáa lékè ṣe bá àwọn yàrá nú ilé wa náà àwọn títí wa ti ń bẹ nínú wa ṣe bá ń kúra mọ̀ kí la kó sínú rẹ̀ gbogbo àwọn fídíò tá a kó sílẹ̀ kí làwọn èèyàn wò ayé burú ayé ní kanú o ayé lè pani ayé lè pé kọ́ mọ́ta fún yàn níbi gbogbo ní táwọn náà nìyẹn táwọn ọmọ wa náà sì wá ń wò ó ìgbé àwọn kan bẹ o ìyá ayé ni wọn o tòrò máa ń gbé ni wọn o kìnnìkan ni wọn lóríṣiríṣi ẹwọ àwọn àkéde abú tó ń kálukú wa tá à ń lọ ra wọlé tá à ń lọ ń plé rẹ fáwọn ọmọ wa olówó wa di ẹni tó ti pé ìfowó ra kú ẹ dákun ẹja ṣọ́ra gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá ilé jọlá fún wa ká lò sí agbárin tó dára òun náà ló wúlò tí kì í bá ṣe bẹ́ẹ̀ á kú fẹ́ kan padà sọ́dọ̀ àwọn olùmọ̀ tó sọ pé kẹ́ ẹ má wulẹ̀ tiẹ̀ nílé tẹ́ ẹ má wulẹ̀ nílé tẹ́ ẹ bá ti nílé darí ẹ̀ síbi nǹkan dáa ọ̀pọ̀lọpọ̀ wa bá a bá gbé àwọn fídíò yìí sáà ń pè sínú ilé àti tẹlifíṣàn yìí jáà wádìí ẹ̀ wò pé kí làwọn obìnrin wa fi ń dénú ilé àwádìí gbogbo àwọn nǹkan tí ọba ìgbésí ayé yẹn jẹ òun náà ni wọ́n ń wò yàtọ̀ sí yẹn ẹ rí i pé tí ọmọ polongo wa bú ìwà gbèrè ìwà olè ìwà gbogbo irọ́ pípa jìbìtì bẹ́ẹ̀ yóò ṣẹṣẹ bọ́ ẹ̀rí pé náà ni yá nígbà tó tọrọ lágbájọ lójútì wọn á lọ sọ́dọ̀ adáhunṣe adáhunṣe wá padà sọ pé ya rẹ ní ìṣe nígbà tó wá padà yá wọn ni kọlọ lọ bọ bọ orí ojú orí bàbá kínní kan tó bọ ìgbésí ayé rẹ wá dáa nítorí máa ń wò nìyẹn ni tá a wá ń sọ fọ́ ma àkídà wọlé tó wá fẹ́ fèsì lọ́kàn lẹ́yìn àkídà ibú tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ a ah, ọ̀rọ̀ ayé ta wò lánìí lágbára o ìmọ̀páyé ní kaba wo ṣe ẹni pé a ah, ọlọ́run ló ní ọgbẹ́ bọ̀ wo ọlọ́run ló ní ọgbẹ́ bọ̀ tí ọba gbẹ́ bọ́ ní ìgbésí ayé rẹ̀ bá ti dà subhanallah ẹ dákun ẹ lọ tá a fi ń lọ abú tá a fi ń lọ sọ́kàn àwọn ọmọ wa ẹ dákun ẹ já o àwọn oníkálukú wa ẹ dákun ẹ já yìí ọ̀rọ̀ tó lágbára ni o bá bá ṣe máa àwọn màláíkà bá ṣe máa àwọn tírà tọ́lọ́ sọ̀kalẹ̀ bá ṣe máa àwọn òjíṣẹ́ bá ṣe máa ọjọ́ ìkẹyìn bá ṣe nígbàgbọ́ sí kọ́dà gbogbo àwọn nǹkan wọ̀nyí ni tó ní í ṣe pẹ̀lú àkídà wa àdìsọ́kàn wa nìyẹn ẹ jẹ́ kó ń kálukú wa ẹ jẹ́ ká lọ mọ̀ ká sì sọ dáadáa ká sì jẹ́ pé kọ́ máa wà nínú ìgbésí ayé wa ní gbogbo ìgbà ní gbogbo àsìkò torí tí ọba ti sí nǹkan ṣe mùsùlùmí tí ò sí àkídà tó lálàáfíà ntí ìgbésí ayé ẹ̀dá lé lórí pé ọwọ́ àsopọ̀ ìgbésí ayé láyé torí pé kò ní ní tí ó fi jíṣẹ́ fọlọ́mọ bá tó bá di àlùkìyàmà fọlọ́mọ má jẹ́ kí ìpa ìgbésí ayé wa má jẹ́ òṣòfò jẹ́ ká bá dáadáa níwájú wọ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdú lọ. gbogbo àti ajẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ àlọ́ mọ̀ pé ọ̀rọ̀ àkídà yìí nínú ilé wa ní àdáyẹrí ọ̀nà ọ̀tọ̀ ni ẹ̀jẹ̀ á àwọn ọmọ wa ní àdìsọ́kàn wa tó lálàáfíà. pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ní bẹni st ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ní bẹni baptist ìbọn kálukú wá ń rí i kí ni wọ́n ń kọ́ ọmọ yín wọ́n bẹ láwọn àyíká àti méjọ bẹ st thomas wà wọ́n ṣe kí ni o wọ́n kó a máa rí i fáwọn èèyàn wọ́n ń ibi tí wọ́n ń kó wọn sí ǹjẹ́ ń wo igbó ní ọ̀nà àwọn máa fẹ́ já àwọn fẹ́ pray in the name of Jesus àwọn náà àwọn mùsùlùmí ọmọ ṣe àmì amen amen amen ọ̀yà lajú àwọn àdìsọ́kàn bú ni èwo ni antivirus tí wọ́n rí lò nínú ilé kan tó fi jẹ́ pé sùkúù kan ní olókùn sọmọ àrẹ ọ̀nà ọmọ àrẹ tó lọ sùkúù mùsùlùmí à ń bẹ lọ́n fún ni pé kọ́lọ́n dákunjó kọ́ sẹ́rí pẹ̀lú rọrùn látọ̀ pé ti lọ sí àwọn àyè bíi ìsàlẹ̀ ẹ dákun gbọ́ àtàjẹ́ mùsùlùmí a máa sọ pé ẹ tẹ̀ǹtì kìíní kan tẹ̀ǹtì kìíní kan tẹ̀ǹtì kìíní kan wọ́n kọ́ wọn dáadáa ẹ̀ wọ́n kọ́ wọn lórí ibú wọ́n kọ́ wọn lórí ibú gidi wọ́n kọ́ báwọn ọmọ rẹ̀ ó ti dẹni tí ò ní gba tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá mọ́ abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹ bá lọ káàkiri lókè àlàáfíà lẹ́yìn ìràwọ̀ tẹ̀lé ẹ̀ rí ọkọ̀ ọmọ síbẹ̀ ni wọ́n ní aa San Joseph nǹkan mọ́ aa nǹkan mọ́ tamasi náà nǹkan mọ́ subhanallah ẹ wá wo ẹ lọ sanwó ribiribi síbẹ̀ àwọn oṣù tún pa àdìsọ́kà àwọn ọmọ yín jẹ́ ọmọ rẹ wá wà nínú iléjọ́ kan wọn náà wá wà bẹ́ẹ̀ ọwọ́ agbóúnjẹ síwájú ọmọ rẹ bá ti jú ọba ti jú kílẹ̀ tó ti jú ní àmọ́ pray níta mo pray ní kí ẹ̀mí ètò kọjá ní fóònù oúnjẹ tẹ́ gbé fún mi subhanallah ah ó ti ẹ̀ tún tẹ̀ yẹn lọ́ba fọwọ́ kan orí rẹ̀ ọfọ kan kàyà ọsọ èjìká ọ̀tún èjìká ẹlẹ́ẹ̀kejì oníní orúkọ àgbélébù ni káyọ̀ gbàgbélébù ọ̀yà oúnjẹ wọn sí ní ma subhanallah lọ́ba bu ẹkún àìsí ẹkún rẹ bọ̀ oṣù àsìkò gba mùsùlùmí o. ẹ má jọ pé ayé ìní wá tá a fi lọ kó sínú bámúbámú tá a lọ kó sínú gámúgámú tá a lọ kó sínú orí ibú tó jẹ́ pé ìhòòní yọ ń bẹ̀ títí tálíkì ọba ìlẹ̀kùn ọlọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìsìn ti tàwọn ọmọ nìyẹn skul kan ni yóò lọ lọ nípìnlẹ̀ rẹ̀ títí fi lọ sí yunifásitì ọmọ ọkàn lọ yan gébù kan wá ni gébù lọlọ gbé wọlé gébù báwo ẹsìn pé gébù báwo so primary level òun school. gébù lòun lọ secondary nǹkan skul gébù ni yunifásitì tó wù jẹ lọ òrùwà kiri wá gbogbo ẹ̀dá àpapọ̀ mọ́ra wọn tó lòun ò sẹ́ni mú gébù wálé bẹ́ẹ̀ náà nígbà tọkùnrin rẹ̀ ó dé báyìí ó náà lọ fa Deborah wa ni Margaret ọkọ̀ wa ọ̀nìjáde this is Margaret she is my girlfriend ah kí ló dé kí ló fa eléyìí ah ètò òun fẹ́ fẹ́ nìyẹn kí ló gba kí ló kà nínú pété ayé rẹ̀ pété ayé kọ́ni olólò palẹ̀ látòkè kalẹ̀ ni ẹjẹ́ amójútó àwọn mọ̀lẹ́bí wa ẹ̀dá kòtò orí tọ́lọ̀ ẹjẹ́ amójútó mọ̀lẹ́bí pété ayé ń lọ fún wa àsìkò tá a kú láyé àmọ́ tí wọ́n bá wa lọ tó ìgbésí ayé ẹ báyìí tẹ́pẹ́ àwọn ọmọ rẹ àwọn tí wọ́n nígbàgbọ́ táàrẹ̀ bá dé sí ọ ó gbé ọlọ́lé adáhùn sí ó gbé ọlọ́lé adáhùn sí kápá ọmọ tó ń lọ kọ́ sí sí búkọrin yóò yẹn ni wọ́n gbé ọlọ́ sọ́ọ̀tì ọ̀sọ́ di gbogbo sẹ́tọ̀ ń bá bọ̀ látàárọ̀ tó fi dà tó fi di àsìkò yẹn nìyẹn subhanallah tó ọba ni ẹlẹ́mìí ó gún ọ lẹ́mìí ọba tó lẹ́mìí tí ọba padà gún ọ lẹ́mìí mọ́tò ọba lọ tán síbẹ̀ ah orí ibú tí ò sí orí ibú kan lẹ́yìn rẹ̀ mọ́nu orí ẹ̀já mójútó àwọn ọmọ wa ìjà mójútó àwọn ọmọ wa ẹ sùkúù mùsùlùmí fún ọkọ wọn dáadáa kó wọn lọ́bẹ̀ ètò ọgbàlérò fún ọkọ wọn dáadáa ni ètò ayé rẹ ètò ayé lásán ló ní ọkọ wọn dáadáa wọn kó wọn lẹ́sìn ẹ̀sìn làwọn bùkátà tẹ́ẹ̀rí gbogbo àwọn ìwé tẹ́ ń wú tẹ́ ń wò káàkiri kèé ṣe túláàsì kọ́ màlúù fi ṣiṣẹ́ lé iṣẹ́ kan tí lọ túláàsì ẹ̀ pé wọ́n gbà ṣiṣẹ́ kò túláàsì ẹni tó bá wọlọ́n ló lè fún ṣẹ́ ó sì mọ̀ rí ọ̀ka kọ àdínkọ̀ kan nínú ìgbésí ayé ẹni tó bá tọ́lọ́ fẹ́ gbé sípò ní ó gbé síbẹ̀ ẹ jẹ́ kẹ́sìn odun àwọn ọmọ wa ẹ jẹ́ kẹ́sìn odun wọn ibi tá à ń lọ nìyẹn torí pé tẹ́sìn ọba ti dùn wọ́n tá a fi àkídà tó lálàáfíà tá a fi tán wọn tá a fi rè wọn aburú láti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti gbé sọmọ rẹ nínú ọpọlọ nínú ọkàn wípé mẹ́ta lọ́kàn lọ́lọ́run o mẹ́ta lọ́kàn ni o bàbá ń bẹ o ọmọ náà sì wà o bákan náà ìkan bẹ o ẹ̀mí mímọ́ ni o gbogbo wọn ọlọ́run ni lọ́dọ̀ tiẹ̀ o ẹ ńgbà tẹ wá ní mẹ́ta ni ẹ tó tún fi lọ́kàn sí ẹ dákun bóun ní mẹ́ta tẹ́lẹ̀ jọ kan. ó ní ẹ ọ padà mọ gbọ́ àgbọ́yé rẹ̀ nígbà tí nígbà tí fi yẹn tẹ́gbẹ́ kan nígbà tí wàásù ìjíròrè bá lọ ọ padà máa gbọ́ àwọn àdìsọ́kàn bú báyìí yọ̀nà wà nù àwọn ọmọ ṣùgbọ́n gbà bá ti bójú táwọn ọmọ wa pẹ̀lú sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ tó sọ yí pé ọba ìlẹkẹ ọlá tó ní òsì ó ní gbogbo ní àbárí ni èèyàn gbàgbọ́ pé ń bẹ ó sì fi chọ́ọ̀kì hàn wọnú kíláàsì ṣé chọ́ọ̀kì sẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí chọ́ọ̀kì wà àwọn ọmọ lọ́nbẹ bọ́ọ̀dù lélẹ́yìí sẹ́ẹ̀rí aga rí ọmọ rẹ tí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn dáadáa nulẹ̀ ọ wá ní sáà ìbéèrè ń bẹ o ẹ jẹ́ kọ́kọ́ dojúkọ àwọn akẹgbẹ́ mi ẹ dákun kínní kan fẹ́ wọlé báyìí atẹ́gùn ni. tẹ̀sán ni tí olùkọ́ wa sọ wọ́n ní gbogbo tá a bá sì rí wọ́n ní òsì ẹ dákun tí òsì atẹ́gùn ni àwọn ọmọ ní atẹ́gùn bẹ́ẹ̀ o kódà ní tó fẹ́ yìí inú tó fẹ́ yìí olùkọ́ atẹ́gùn fẹ́ ẹ sì ní tá a ti kojú rí ẹni kò sí ó kù dé ń bẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ dákun tẹ ní brain ó ní bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ fi hàn wá ń bo ni làákà èyí wà ọba fọ gba orí oní orí lásán lọ fọ gbà ọ ọfọ gba ìgbáyà oní ìgbáyà lọ fọ gbà gbogbo tí n fọ gbà wọn dákun ẹ̀yà yẹn ó ní ẹ lè brain yìí fún wa based on intent sọ fún wa principle tẹ mú wá yẹn o ẹ̀yin akẹgbẹ́ mi nígbà tí olùkọ́ ò ti lè fi brain rẹ̀ hàn wá that means pé olùkọ́ ò ṣe kí ni o kò ní làákà yìí subhanallah torí ń gbà tó yẹ ń tá àfojú kò sí ọmọ yẹn ọlọ́run fún ní àjẹ ara láti lé ní wọn kọ ni ìkànnì ayé sọ̀rọ̀ ẹ̀gbádò ní sùkúl báyìí ni wọ́n bá ní ẹ díjú pray in the name of Muhammad ẹ fẹ́ jẹ bisikíìtì ọmọ bá díjú wọ́n bẹ̀rẹ̀ sí ni pé wọ́n pé wọ́n pé wọ́n lajú báyìí ìjọ kankan ò gbé bisikíìtì wa tó dáwọ̀ èlò náà ẹ̀rí Muhammad yẹn yahoo muhammadu yahun ó yẹ tún díjú in the name of Jesus ẹ fẹ́ fẹ́ jẹ bisikíìtì wọ́n bá ha bisikíìtì síwájú àwọn ọmọ ọmọ mùsùlùmí kan ti ń bẹ́ẹ̀ kò díjú lákọ̀ọ́kọ́ kan kò díjú lẹ́lẹ́kejì ńgbà wọn ha ni àti ẹ̀ á ti kéèsì àti gbogbo ọmọ yẹn dúró ìwọ́n pa pali ṣé Jesus nìyẹn ẹ̀rí báyìí ẹ má jà tẹ́ra wa o àkídà wa ẹ̀jẹ̀ á kó àwọn ọmọ wa àdìsọ́kàn wa ẹ̀jẹ̀ á kó àwọn ọmọ wa ẹ̀jẹ̀ á ní àkàkùn lé wa dáadáa pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa náà sì lọ́rọ̀ àkídà yìí ṣùgbọ́n kálukú wa níbo la bọ́rọ̀ àkídà dé báyìí kò sí ètò gbọ́n kálukú wa kódà ẹlòmí ní àkídà yẹn máa ń fàyàn sẹ́yìn ni gbèdé kéèyàn ní lọ síwájú torí èèyàn ò ní lè wọnú tẹkinọ́lọ́jì yẹn deep pé ah èèyàn máa sá sẹ́yìn èèyàn máa sá sẹ́yìn torí bẹ́ẹ̀ àkídà lọ láyìn lójúdù àkídà tó mú yàn mọ ọlọ́wọ́n ọba tó dání ó yẹ ká mọ̀ pé ó lọ dání gbogbo ẹ̀kọ́ tó ń kọ́ tó mú ọ jìnnà sọ́lọ̀ ẹ̀kọ́ orí ibú rẹ̀ naijiria pé àwọn èèyàn ní nàìjíríà wọ́n pín sí ìpín méjì àwọn ìpín kan boko haram àwọn ìpín kan boko halal ṣùgbọ́n boko bó ṣe wà náà wòye boko téèyàn ọba ti kọ́ búùkù òun ni haúsá pè ní boko ìwé boko yẹn ti kọ́ téèyàn ó fi boko haram gbogbo mùsùlùmí gidi ìkọ́ téèyàn ọba kọ́ tó pè tó ó ti kọrin yóni ó ti kókó haramu nu ṣùgbọ́n èdè yẹn ọkọ̀ sẹ́gbẹ́ ìgbàgbọ́ yẹn ó tún dúró síun síun síun dáadáa ní kókó halal òlélẹ́ yẹn ẹ̀wọ̀n bàbá wa tipẹ́tipẹ́ ló kí ẹ̀ sábì báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn sọ di kọrin yó bàbá kan sọ ìtàn kan fún mi níbi ọdún méjì sẹ́yìn tí mo lọ sí Ìgànnà bàbá yẹn wá ń sọ̀rọ̀ wọ́n ṣe mùsábàkọ̀ àlùkò ánìbẹ̀ wọ́n á fún mi lẹ́tọ̀ bẹ́ẹ̀ bàbá yẹn wá ń sọ pé á olóhùn dúpẹ́ o wípé òun tó ń wà lóyún tó ń jẹ́ mùsùlùmí lónìí. bàbá yẹn ní fellowship ọ̀ràn yẹn ní fáwọn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ àwọn ọ̀gbọ́dọ̀ má lọ gbogbo ẹni tí ọba ti lọ ẹgbàá mẹ́fà mẹ́fà ni ọ̀jẹ̀ àwọn òwúlẹ̀ ẹ̀fẹ́ kìíní kan tọ́ba ti dàárọ̀ máa ń dé báyìí àwọn lọ bọ́ síta ni ọ̀ya mẹ́fà mẹ́fà lọ́nà mẹ́ta àwọn ọ̀jẹ̀ bẹ́ẹ̀ pé àwọn èèyàn bá agbami fìtínà yẹn lọ. ọkùnrin ẹ̀sìn Islam nítorí pé maji níjẹba ìníjẹba wọn lọ sí fẹlóṣìpù wọn bá tẹ̀lé oní fẹlóṣìpù lọ. ẹ dákun díẹ̀ díẹ̀ níjó wọra o wọra àwọn ọmọ wa tẹ̀ ń wò yẹn pé a kò lè lágbá kò lè lágbá ń lágbá o làákàyè tí ṣàbùtù ti ń lọ làákàyè àwọn ọmọ wa ń wò yìí náà rí bàbá ọmọ méjèèjì ẹ mọ̀ wá dúró bó ti kẹ́yìn. bàbá ni ọmọ ju pé ẹ lò ó sàlámà lẹ́kùn bóò ní gbogbo lé o. bàbá pa bàbá bàbá bàbá ni ọmọ ju bẹ́ẹ̀ lọ. ìtọ́pọ̀lọpọ̀ ọmọ mọ̀ ní abẹ́ fóònù yìí. wàláhì kété kékeré táwọn ọmọ ẹlẹ́wà lọ kó sílé ẹ̀kọ́ kan. sẹ́yìn sọ pé ẹ kò lè lápá kò lè lápá yóò dúró sínú ọkàn wọn ni. sísọ̀rọ̀ kan bá tẹ̀lé ọ̀pẹ̀ ọ̀ wá lọ sí chọ́ọ̀chì wọ́n ti ní ẹjá kò torí tọ́lọ́ àárọ̀ wa àkídà yìí ẹjá ni ní ọ̀kúnkúndùn nínú mọ̀lẹ́bí wa nínú ilé wa nípele ẹlẹ́ẹ̀kejì nítorí pé àkídà àkídà tá a bá ń sọ̀rọ̀ rẹ̀ òun náà ni àkídà àwọn ẹni rè síwájú tó ti gbé wọn ti wá síwájú síwájú káwo tó dé àwọn tó bá nẹ́dùn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá lùgbà gbogbo àtàjẹrù sí Ọlọ́run ẹjẹ àlọmọ ìgbé ìgbésí ayé ọmọ ẹdẹ ènìyàn gidi yóò kò lè bá onye bi níbi àkídà lafiya, lálàáfíà ní gbogbo ìgbésí ayé rẹ̀ pátá ajẹ́pẹ́lẹ́ yìí náà ó tún sọ dé wọ̀ tàbí ká pè nírọ́ ìgbé ọ̀rọ̀ tá a máa ń sọ ìgbé ńgbà táni sọ́lá ń wà nílùú Mẹ́kà onìkan náà lọ́lá kò lè kọ́ ọ̀rọ̀ àkídà ńgbà nẹ́bí dẹ́nu Madina ọ̀rọ̀ ìbáàdà lásán ni a aláìrọ̀ ni. ẹ mọ̀ fi wà ní etí bèbè kú báyìí ittakhadhu qubura anbiya'ihim masajida sero ebokon soro ebokon da keji tauhid ni Ànábì ní Ọlọ́run ṣe bí láwọn yehudi àti nasoro ju àti christian wọ́n mú àwọn orí tí àwọn ànábì wọn ibi tí máa nínú pé tí ẹni rẹ bá kú láàrin masjida ilé ìjọsìn sórí sẹ́ni gbogbo wa sọ pé ní mọ́kánìkan o lànàbì ti sọ̀rọ̀ àkídà rárá o àìmọ yà áyá ti tọ́sọ̀ kalẹ̀ tọ́jú pọ̀rọ̀ àkídà náà ní nílùú Madina ìgbé wa lákèéjì ìgbé wa lákèéjì gbogbo àwọn ọ̀rọ̀ masha Allah wa shita níbo ló ti ń ṣẹlẹ̀ sani sọ̀rọ̀ fi ń gbá àwọn yẹn padà ah, masha Allah wahda pé ah, tẹ bá fẹ́ o tí wà ní sùsùlọ̀ bá fẹ́ tàbí pé tọ́lọ̀ Muhammad gẹ́gẹ́ bá a náà ṣe o wọ́n pe inú ilé wa ẹ lọ mọ́ta tẹ ẹ bá jẹ́ tẹ ẹ bá jẹ́ gbọ́dọ̀ tẹ ẹ bá o tọ́lẹ́dẹ́ ò lè ni ó jẹ tí ó náà náà tó ti tẹ tẹ ti tẹ sọ pé tẹ tẹ ẹ bá jẹ́ àbọ̀ onípẹ́ ajẹ́pọ̀ ti pa ọlọ́run papọ̀ lati yẹn lásìkò kan náà pé ìǹtọ́lọ́run lè ṣe òun ẹnìyàn náà lè ṣe bọ́lọ̀ bá ti ẹ̀kọ́ tó lóun ṣe ẹ̀yìn ó ti ẹ̀ṣẹ̀ bí. ọ̀rọ̀ àkéèdà ọ̀rọ̀ tó tóbi ni ẹ dákun torí tọ́lọ́run ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ àkéèdà yìí dáadáa lọ́pọ̀lọpọ̀ nínú ilé wa lọ mọ̀ pé àkéèdà tá sọ̀rọ̀ yóò rè wọn lọ síbi àdìsọ́kàn ètò ìsìnkú ọlálàáfíà ètò ṣe pé àdìsọ́kàn tó lálàáfíà yóò wà lórí ìpìlẹ̀ kan tó ṣe wípé ó dúró déédé lápídà tó lálàáfíà yóò wà lórí ìpìlẹ̀ tó dúró déédé ìyẹn ni pé yóò mú àkídà rẹ̀ àdìsọ́kàn rẹ̀ gẹ́gẹ́ báwọn ẹni rẹ̀ síwájú pẹ́lọ́mbà wa tẹ wọn bí wọ́n ṣe mú àdìsọ́kàn wọn bóòlù àwọn ṣe mú òun náà ni pé gbogbo ọ̀rọ̀ àdìsọ́kàn wọn Muhammad sallam sọ bákan náà àwọn ẹni rẹ tí wọ́n bá nẹ́bí ló gbà kí ni wọ́n gbàgbọ́ yé lórí ìpínlẹ̀ kejì rẹ̀ torí àwọn sọ̀hábà àyà ń sọ̀kalẹ̀ táwọn ń gbọ́ ní pètètè ni wọ́n ti ń sọ̀kalẹ̀ báyìí lànà tó sọ́lá ń sọ kí ni onísàlàyé ẹ̀ fún wọn àwọn ni wọ́n jẹ́ mùsùlùmí lọ́jọ́ kìíní àná àwọn ọlọ́run pè ní mùmìnì lọ́jọ́ kìíní àná bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ànẹ́sùn sọ́lá ní gọ́pọ̀n sọ̀rí ìyá ni ní bẹ́ẹ̀rẹ̀ máa ń jó kí bó ṣe ń jáde báyìí ẹ́ fresh ni wọ́n gbọ́ ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ àti sọ́sọ́lọ́m kí ni tí wọ́n gbọ́ yẹn tọrọ sojú ẹ̀ ló lè sọjọ́ ẹni tọrọ sojú ẹ̀ lọ. sojú wọn wọ́n béèrè àgbọ́yé àyà tí òye wọn lójú ayé àti sọ́sọ́lọ́m wọ́n béèrè tí òye wọn nù hadith anabi sallallahu alaihi wasallam anabi sàlàyé nígbà anabi sèlè tó wọn yẹ kó tó náà o kìí ìbẹ fún àwọn ẹni rè síwájú ni tí wọ́n mú jáde nù sílọ Ọlọ́run àti sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe tó ti pé ìbẹnu tó ti rò mọ́ sẹ́ẹ̀dì àwọn àmọ́ àti bó ṣe wù wá gẹ́gẹ́ báwọn yẹn ṣe ṣe láwùjọ lónìí àwọn yẹn ń ṣe pátipàti láwùjọ torí pé ọ̀pọ̀lọpọ̀ lú àkídà rẹ̀ mọ́ ẹ bọ́ ẹ wàá máa rí wọn àjẹmọ́ títà àwọn àdùtún náà yẹn àmọ́ títẹ wọn àkídà àkídà yìí náà ni kódà ẹlòmíì fẹ́ lè sọ pé àdùtún náà mọ̀jà oní àlàkéyìdà wọn ọmọ kúránì ìbọn sọ bẹ́ẹ̀ nìkan ni àwọn ní kí ìyá àlùsùnà àdìsí ni kẹlẹmọ àlùsùnà súnà súnà ni kì súnà nìkan ni mà ìgbà tí wọn mọ kúránì tó mọ súnà wọn mọ kúránì náà wọn mọ súnà ní sì ni látara súnà tí wọn mọ wọn sáré torí ní ma yóò tẹ àlọ ẹ bá tẹ lójútẹ ti tẹ ọba ọla ẹ ọba tẹ lójútẹ tẹ̀lé ọlọ́run kó o ló ti lè mọ́ náà direct tí kì í bá ti pàṣẹ ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. torí pé ìlànà àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀háàbà ìlànà yẹn ló lálàáfíà jù o. kí ló fà á ọlọ́run ọba ìlẹ́jọ́ láti ròyìn tí wọ́n pé wa ma baddalu tabdila. ọlọ́run yìí báwọn yẹn wọn ò yí kankan lójú pọ́nú ẹ̀sìn o wọn ọ̀pá ẹ̀sìn lójú dà yàtọ̀ sí báwa ti ń ṣe lónìí. báwa ti ṣe lónìí gbogbo nǹkan pátá lọ́dọ̀ àwọn èèyàn bí ká máa tọ̀bẹ̀ kama ká máa là ká máa ká máa yí ipò ni bẹ́ẹ̀ ló ti lọ́dọ̀ àwọn èèyàn àkídà ìfẹ́ àlè rí ọ̀nà kẹta fẹ́ fi yí ewu ọ̀nà oríṣiríṣi àwọn èèyàn fi fẹ́ fi yí ọba ìlẹ́jọ́ Muslim Christian Association pé a máa ṣàtìlẹ́yìn a ní ìbẹ̀rù adọ́kàndọ́kàn alibara yóò kú oníjẹ bẹ́ẹ̀ pé a sọ pé ajáwọ́jáṣẹ́ kó mi tí ò ti tọ́lọ̀ kò sí tọ́jọ́ sẹ́mi pé ń gbà yẹn ọmọ lè mọ́mú lè fẹ́ ọmọ pásítọ̀ ìbá àtijọ́ àti jọ́nsà ti pọ̀ àti àwọn bàbá rẹ̀ àti jọ́nsà ti pọ̀ yóò ṣòro kí n tó sọ pé ọmọ fẹ́ nǹkan kan náà làwọn nìbàdàn wọ́n dá kírísítàmù kalẹ̀ kírísítàmù subhanallah sẹ́mi pọ́n náà ẹ̀wẹ́ ni láti fi pé abẹ́ mú ọ̀ràn tíjàkídà yìí káyí lójú kó ọ̀nà ẹ̀wẹ́ ni wọ́n tọ̀nà wọ́n fi máa ní wọ́n ṣe kí ló fi yá ti tọ́kàn torí gbà ní ọba padà pẹ́tọ̀ wọ́n fẹ́ rẹ́jísítà rẹ̀ CAC kí ni àwọn òfin ẹsẹ̀ ìwé òfin wa. gbogbo àwọn àyàtọ̀ lọ́ọ̀ fi pè wọ́n rí wọn lọ́ọ̀fà sọ pé kèfèrí rí wọ́n kò tó bẹ́ẹ̀ gbogbo òfin wa òfin tí ó jọ tọ́ba ti mú kan wá báyìí wọ́n lọ́wọ́ ọgbà ẹ̀rí ọlọ́kadà kí ni wọ́n ti ṣe kí ni omega alpha omega ni wọ́n ti ṣe lógo àwọn ọlọ́kadà ẹ mọ̀ wọ aṣọ ọlọ́kadà wọ́n aṣọ alpha and omega sí tẹ bá ti wẹ̀ ń sísọ kadà ju mùsùlùmí ni o subhanallah ẹ̀rí báyìí gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ẹ̀dẹ́kun ẹja sọ̀rọ̀ ọ̀nà ẹ̀ lọ́ni tọ́fẹ́ ti bá àkéèdà wa jẹ́ ẹ má jẹ́ káàtà jẹ́ mùsùlùmí ẹ àfojúlẹ̀ lágbègbè nítorí pé ìfojúlẹ̀ aburú tó tóbi ìbẹ níbẹ̀ kí ọlọ́wọ́ bá kódà ń kó sí àdúgbò àtẹnì kọ̀ọ̀ká wa barakallahu li wa lakum fil qur'ani wa sunna wa nafa'ani wa iyyakum lima fihima min al-ayati wal hikma wa astaghfirullah innahu huwal ghafurur rahim. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فإن قول ما بعد gbogbo àti ajẹ mùsùlùmí ẹjẹ àlọmọ yìí pé inú ilé wa mímọ ilé wa yẹn ni pé mọ̀lẹ́bí wa ntọ́lọ́wọ̀ púpọ̀ nínú ẹ̀sìn ni Islam ó ti fi àkólé kan mọ̀lẹ́bí púpọ̀ ètò ṣe yí pé nínú àkólé kan tí Islam tó fi ṣe àkólé kan mọ̀lẹ́bí ó ṣàlàyé mọ̀lẹ́bí fún wa nínú nínú àwọn ìwé èyí tó ṣe kófin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tó ní. ṣùgbọ́n ṣáájú a lọ mọ̀ pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nígbà tó dá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bá a ti sọ dídá tó dá wa ètè dídá ká máa bẹ láyé lásán o láéláé títí dídá kama bẹ láyé lásán lọ́wọ́ ọba ilé ìjọba fi dá wa. dídá tọ́lọ́wọ́ ọba ilé ìjọba dá wa dídá ká lè mọ̀ ọ́ ká lè mí ni. alákọ̀ọ́kọ́ nu tọ́lọ́wọ́ ọba ilé ìjọba fẹ́ fi káfí mọ́ òun òun náà ní ká wá ní àdìsọ́kàn yẹn wọ́n wá sí àdìsọ́kàn yẹn ní nǹkan tó pàtàkì nínú gbèsè ayé púpọ̀. bákan náà ká lọ mọ̀ yìí pé ọmọ ẹ̀dẹ́ òsì ní làlàyé àti lálùkìyàmọ̀ torí pé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ń sàlàyé níjọ́ pé ń sàlàyé ọjọ́ gbèdé nínú alukur'an kẹrin nínú sọ́rọ́tù Ṣu'ara àyà eighty eight eighty nine ọlọ́wọ́n bá ìlẹ̀kẹ́ ọlá ó ní ńgbà tí ń sọ̀rọ̀ wàhálà wàhálà tí ó ṣẹlẹ̀ lálùkìyàmà ọwà ni ní ọjọ́ tó ṣe pé yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó ṣe pé dúkìá kan tẹ̀dá ní ìwúlò fún ọmọ àwọn ọmọ tó bí ọmọ kankan ò ní fẹ́ni kankan o sọ́rọ́jọ́ àlùkìyàmọ́ ọjọ́ tèmi tó fi lẹ́rù mọ́jú fún ni bọ́lá ti sọ́nu sọ́rọ́tún àìbàtà ọmọnìyàn ọmọ ń sá kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tàbábúrò rẹ̀ yọ ọmọ ń sá kúrò lọ́dọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bákan náà ìyàwó rẹ̀ ńkọ́ ọkọ àti ìyàwó máa sá fúnra wọn ó dá mọ̀lẹ́bí inú àyà ara wọn ni subhanallah àjẹ́ òun náà ní tá a ti tiwájú ọlọ́run òun pé nàláì nàláì làlùkìyàmà máa bá nàláì rẹ lọ tí ó fi padà dín àti òmà lọ́wọ́ gbogbo àtàjẹ́ mùsùlùmí gidi ẹjẹ́ àmọ́ tá à ń ti ayé yìí àwa á padà kú láyé á sì lọ jíṣẹ́ fọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ kí ni tá a fẹ́ fi jíṣẹ́ ilé ìlú tó ṣe kókó jù láti jíṣẹ́ fọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ àlùkìyàmà owó ò ní wúlò dúkìá kankan ò ní wúlò bẹ́ẹ̀ lọ́mọ ò ní wúlò àti gbogbo ẹni tó bá wá bá ọlọ́run pẹ̀lú ọkàn tó láà kó nínú ẹbọ ọkàn rẹ̀ láà kò níbi àdìsọ́kàn kádìsọ́kàn àdìsọ́kàn abú àdìsọ́kàn ẹbọ nínú ẹ̀mí rẹ̀ ó ní a lè kọ́ tán bàbá wa náà a lè kọ́ ẹ̀ a lè kọ́ gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà ní kínní àti àmú owó fi ṣe wọ́n wá mú kínní kan fún ẹ̀. subhanallah tó eléyà àfẹnù gbèsè ayé mùsùlùmí gidi ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ó di oyè wa pé ní tí ọlá òun lẹ́ tọ́ bá wá bá ọlọ́run pẹ̀lú ọkàn tó lálà àti àtọ́lá kó níbi gbogbo ti jẹ mọ́ àdìsọ́kàn ẹ̀ bọ́ àkéyìdà tá a wá ń sọ yìí èyí dèndí kan dúró ní ọkàn lásán o tí ó takú sí ní ọkàn lásán bí kò ṣe pé ó lè jáde kúrò ní ọkàn yóò bọ̀ sórí ahọ́n yóò kó lórí ahọ́n yóò bọ̀ sí oríkèéríkèé ara wa torí wọn bá ní pé ah, àdìsọ́kàn mi dáa mo nígbàgbọ́ sọ́lọ́n mo nígbàgbọ́ sí màláìkà àwọn ànẹ́bì àwọn òjíṣẹ́ mo nígbàgbọ́ sí bíà mo nígbàgbọ́ sọ́jọ́ kan yìí àti kádàrá ṣùgbọ́n ọba ń lọ ọba ń lọ jókòó kalẹ̀ lásán òṣìṣẹ́ òṣìṣẹ́ tọ́ntà wí wọ́n ti as-salatu khayrun minan nawm ọgbọ́ òdìdé hayya 'ala as-salah ọgbọ́ òdìdé hayya 'ala al-falah ọ máa gba one one hundred thousand lóṣooṣù so ọwọ́ àtọ̀ wọn pé one thousand yìí lọ́nà hundred owó tó ọmọ gbà ní ọwọ́ àlọ́ jókòó lé pé tọ́ba ti wọ́n ti fowó yẹn hàn mí kò nídìí kí n lọ sọ́fíìsì kò nídìí kí n lọ di parí oṣù báyìí nǹkan gba owó yẹn yóò olójú pé ńgbà tọ́ba débẹ̀ ọgbà ọgbà ẹ̀gbà iṣẹ́ tó o ṣe tó o fi lẹ́tọ̀ọ́ sí òṣìṣẹ́ kankan láyé yìí náà ni ayé tó ń jọ ń tẹ ọwọ́ lọ́ọ́ fẹ́ gbowó rẹ̀ owó kówó lọ́ọ́ fẹ́ gbà wọn ọlọ́run ti sàlábò sí torí délé yìí ẹ jẹ́ amúra sí àdìsọ́kàn tó lálàáfíà káwa múra sí iṣẹ́ olóore pẹ̀lú rẹ̀ bá a ṣe ní ládìsọ́kàn ọkàn wa a máa sọ lórí ahọ́n wa pé mùsùlùmí ni wá gbogbo téèyàn sì fi mọ̀ pé mùsùlùmí jáde lórí ahọ́n bákan náà ọwọ́ a máa tọ ìsìláàmù rẹ̀ yẹn ọwọ́ láàrin àwùjọ tó pọ̀ ẹyẹ ẹlẹ sọlá èmi ò dìde mọ fẹ́ lọ kírun àti ah, wọn nìkan wà ní mùsùlùmí láàrin èmi ọmọ ẹni tó bá tó dàbí rúmi ọkà lọ èmi fẹ́ lọ kírun fọlọ àbí kí ni tẹ fẹ́ ṣe kí èsì bọlọ ọba ìlẹkẹ ọlá yóò fa àlùbáríkà ti sẹ́yìn èmi lọ kírun ọlọ́ ìtọ́ bá wí ọlọ́run sí làwọn lọ kírun náà kò sẹ́nìkan tọ́ba ti dé tọ́ba tọ́ba ti dé sáájú mi ń bọ́ lọ́lọ́ ọlọ́kìnrin ah, ọlọ́run àgbàjọ sí rẹ̀ tó ṣàdúrà fún wa àmọ́ ṣàdúrà fún wa tọ̀ ẹ̀wọ̀lẹ̀ ẹ̀wọ̀lẹ̀ ẹ̀wọ̀lẹ̀. àwọn pé àmọ̀pọ̀gàn ah! ò ní bú o àmọ̀pọ̀gàn ò ní bàjá o subhanallah. ẹ jẹ́ àrí pé practicals wa ń tẹ kéése lórí ahọ́n lásán kéése nínú ọkàn lásán. pọ̀pọ̀lọpọ̀ ń bá kàkiri ní ìsìnkú ọkàn ni làbẹ́ ni ọkàn ni làbẹ́ ni àwa iná mùsùlùmí ni wá títàn bàbá wa bá tún délẹ̀ á tún bá wọn dé á tún padà sí mọ́sálásí wàláyé yìí ṣe mùsùlùmí sọ́tàmà mi rọ́bìlì káàdà yìí mùsùlùmí o àti tó jẹ́ pé ọ̀yà mọ̀ o kò dánú òfin ẹ̀sìn ọlọ́run àmọ́ tó ọmọ ọ̀jáde mọ́sálásí ó lọ sí eríwòyà ọ̀jáde mọ́sálásí ó tún lọ bá wọn bàbá ń gbòòrò pẹ̀ o yẹn mùsùlùmí torí délé yìí ó ṣe pàtàkì sí wa ká mójútó dáadáa a ṣe nínú ọkàn yọmọ wí jáde bákan náà yóò ti oríkèéríkè ara wa yóò ti bẹ̀ jáde tá a máa fi ìgbàgbọ́ yẹn tá a fi máa ṣiṣẹ́ sí ìsìláàmù ló ti gbọdọ̀ ti, ọ lójú kó ti ọ lójú báwo ṣé báwọn tí wọ́n ń gbé èkó káàkiri àwọn tí wọ́n ń ṣe gbogbo nǹkan àdọ̀tí ṣebí ni wọ́n ń gbé nǹkan àdọ̀tí síta yìí ambos ìkọ́sí wọ́n tó ní nǹkan tó ọmọ lọ́wọ́ ẹni ọlọ́wọ́ bá kẹ́ sọ pé wọ́n àwọn àwọn àwọn àwọn ńgbà tó ọlọ́pàá mú mọ́tò ọ̀nà ńkálukú ọ̀yà ọ̀yà ńkálukú ọ̀yà bọ́ sẹ́gbẹ̀ kan bọ́ sẹ́gbẹ̀ ọ̀yà ńkálukú tẹ́rù ẹ̀ ńgbà wo tu tẹni kan báyìí wọ́n bá ẹlẹ́kẹ̀rú ń bẹ̀ ni. ewu lele ipa tó ń lọ sẹ́yìn ara ahàrẹ sì pa ìbá ti wà ọ́dà rẹ̀ ta ló ní ọmọ gbé orí ibú ìkáàkiri tó ti kó báwọn èèyàn ààrẹ sì pa.

orin fáàsì àwọn èèyàn ń kéde ibà ń kéde awo wọn gbé Islam ẹ pamọ́ tó ọmọ tó yí kàn fún ọ ó ní ẹsẹ máa àwọn èèyàn máa wò pé tóun gba wájú ẹsìn rẹ ni jíkẹsìn rẹ ọ hàn ẹ dákun ẹ má jẹ́ àfi àkídà wa àdìsọ́kàn wa ẹ̀sìn wa ẹ má jẹ́ àfi ṣeré gbogbo agbègbè yòówù tá a bá wà ẹ jẹ́ kí wọ́n máa rí wa pé mùsùlùmí ni wá mùsùlùmí tí wọ́n rí wa kọ́ má jẹ́ mùsùlùmí lásán o mùsùlùmí tó nítumọ̀ mùsùlùmí tó nítumọ̀ ni pẹ̀lú kó ní kálukú wa náà á lọ mójútó ìgbésí ayé wa pé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ nítorí tó fi dé àtẹnukọ̀ọ̀kan wa òun náà lélẹ́yìn tí a bá ti mójútó àkídà wa wàhálà ń bẹ o ìṣòro ń bẹ ọlọ́wọ́n bá ìlékè ọlá ọsọ ọ̀pọ̀lọpọ̀ bó ti dá wa ìpìlẹ̀ mọ̀lẹ́bí ọlọ́run sọ fún wa nínú alukur'an ni ọba tó dá látara ẹ̀mí kan ṣoṣo ó sì dáàbò rẹ̀ látara rẹ̀ látara ìkíní kejì ọlọ́run wá mú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọlọ́run mú jáde. ẹ̀rí báyìí àní wa ọlọ́run ọ̀rọ̀ mi ṣe yìí kò sí ní tá a díà ni wọ́n fẹ́ béèrè nínú ọ̀rọ̀ ayé ẹ̀ kan kí ló fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn rẹ náà pé kíra kò sí tóbi dórí a sọra fún wọn ti wá lọ gbogbo àwọn nǹkan tí ń bẹ láwùjọ lónìí tẹ́lẹ̀ máa pé ni ẹ lọ wò ó ọ̀rọ̀ ọlọ́run bá ń bẹ lórí rẹ ọ̀rọ̀ àníbà ń bẹ lórí ìdájọ́ ń lórí ẹnu Islam táwọn tètè máa dààmú fún ni ò lè rírú jáde gbogbo àwọn transaction tó táwọn ń ṣe lónìí táwa gbogbo ẹ̀ pátá torí pé ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ alẹ́ sọ̀tọ́ la mọ́rọ́ dúdú ni yọ́ọ́ máa bá gbogbo ìgbà àti gbogbo ààyè òun náà ni yọ́ọ́ máa bá mu. ọlọ́run ọba ló ń sọ fún wa ọlọ́run dá wa lákọ lábo látara bàbá kan ló ti dá gbogbo wa yìí. bàbá náà ni Adam alayhi salatu wassalam. ìyá kan ṣoṣo tọ́lọ̀ ń dá látara Adam òun náà ni yàwó Hawa wa mùsùlùmí àníkú ọ̀nà ọ̀sọ́ra Hawa olórúkọ ya wa Hawa kéde bá Hawa olólọ́npẹ òun náà sì láti sọlá sálà ìfún wa kí wọn o pé bọ́lọ́n ti pè é Adam ni baba wa Hawa ni kíni o òun náà ní ìyá wa sẹ́yìn pé ní àwa wù ẹ̀sùn famọ́dù rẹ̀ tọ́ torí délé yìí ebi tọ́lọ̀ ti dá wa nìyẹn o kí wàá ló dé ọmọ bàbá kan ṣoṣo kí ló dé ọmọ ìyá kan ṣoṣo ọmọ Ádámà. ọmọ ẹwà táwọn ìyapa nínú ẹ̀sìn ọlọ́ọ̀ba yìí kílẹ̀tà fi ìlànà kan ṣoṣo tọ́lọ̀ ọba ìlú kí fi ránṣẹ́ yẹn kílẹ̀tà sọ́dọ̀ mi ìmọ̀ra lọ́wọ́ ẹ̀dẹ́fẹ̀ẹ́ já sọ́ra kílódé tí wọ́n lọ ń tẹ̀yàmẹ̀yà fún tí wọ́n ń sìn nínú ilé yìí kílódé ń tẹ̀yàmẹ̀yà fún tí wọ́n ń sìn ládùúgbò yín tó ní ẹ̀wọ́ o a ọmọ kìnnì kan o ìrẹ́ ń dín egun ni ìrẹ́ bàbá rẹ̀ ìrẹ́ ń dín bo ròyìn. fàyín náà lè láì fún iná ilé ìrọ̀lẹ́ o. àti ètò òun tún wí òun ó tún fẹ́ kéré sí tẹlomi odidi ìmáàmù ìlú kan ìmáàmù nílùú kan. wọn ni màmú wa lọ wọlé bá ọba ó ní ẹkú ọdún ẹkú ọdún Ṣàngó tó lé kọjá lọ àti ọdún eégún tó lé kọjá lọ tó ń bá wáyé léegun ni òun á jà bìtàbìtà òun ò nà ọrẹ bíi àṣẹ á ti wà tóun bá wáyé. náà nílé ọba tóun bá wáyé ní ilé eégún wọn jà fìtàfìtàfìtàfìtàn àwọn ọmọ pé bàbá ẹgbẹ́ nu kó rẹ̀ ti dágẹ́ ẹgbẹ́ nu gbọ́ mi kíni a ti bá wáyé lẹ́gùn gbogbo àwọn ọmọdé wọn gbé kíní kíní kíní kan kí fojú wọn rí. ìgbà kan lọ́rọ́ kò lè bẹ́ẹ̀ kìí dókè lọ́ọ́ ríbà fatimatu ahli al-bayt kulluhum raqisu nígbà tó bá ti lè jẹ́ pé baálé ilé bá ti làlùbọ́rùn tó gbẹ́lùbọ́rùn àjókù ti gbogbo ọmọ inú ilé àwọn ìyàwó tàdílé kebí àwọn ọmọ náà ń kọ́ wọ́n kúlù bọ́ ọdí nígbà tí bàbá inú ilé ti fẹ́ lò kọ́rùn nígbà tí màmú bá ti lè sọ pé ẹkú ọdún Ṣàngó àti ọdún eégún tó ń lọ tóun bá wáyé lílé eégún ni wọ́n já kí ló ní wọ́n á tẹ́kùn lẹ́ẹ̀ báyìí jàmá ẹ̀rí báyìí yọ̀ọ́ kàpalẹ̀ yọ̀ọ́ palẹ̀ rùmá ni ṣé ìmáàmù lélẹ́yìí àbí làmámù bí bẹ́ẹ̀nìkan ti tu pé làmámù ẹlẹ́sẹ̀ subhanallah nọ dákun àrùn gbogbo wa ẹ jẹ́ àmójútó ilé wa kásìrì fẹ́ ilé wa ń tá àti pilẹ̀ rẹ̀ òun náà ni àdìsọ́kàn tó láàkó níbi gbogbo ti jẹ́bọ ẹ má jẹ́wọ́ ẹ̀bọ wọnú ayé wa ìgbésí ayé tẹ́bọ bá ti wọ̀ ó ti bàjẹ́ o gbogbo wa láti fún yín ní gbogbo ìta lórí mímbàrú bíbá yín láti sọ fún yín bí gbogbo ayé orí ibu ni tí bá ọlọ́run dákun mọ́jà lẹ́bọ lẹ́rú o tó sì máa dẹ́rù báyìí pé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ tètè sọ̀rọ̀ tọ́ ọbẹ̀ lẹ́bọ lẹ́rù ń bẹ̀ tọ́ ọbẹ̀ lẹ́bọ lẹ́rù àórí ibú ni tó ní ọ̀gbọ́dọ̀ sínú ẹrù èèyàn orí ibú ni tẹ́lẹ̀ abẹ́ fi pilẹ̀ gbèsè ayé yín ńlọ ọ̀pọ̀lọpọ̀ mi fi pilẹ̀ gbèsè ayé rẹ o bẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ni torí pé ńgbà wọn ò fi fẹ́ra wọn àtìyàwó wọn kọ́kọ́ lọ yẹ̀wò síra wọn wọn bára wọn mu àmì náà ó sì máa gbádìẹ fún ọ pé àkọ́kọ́ gbádìẹ lọ́ọ̀rẹ́ tó bá wọlé wa ó sì tó wọjà ẹbọ ni ṣírìkù ni kò sí nǹkan míì tá a fẹ́ pè ó kọ́kọ́ dúró lórí kíní kíní tó ń wò níta òun kíní tára ọmọ birikiti òun ó dúró lórí ẹ̀kọ́ tó wọnú ilé wa ẹbọ ni kò sí èméjì kankan bẹ́ẹ̀ ẹbọ ni àfi kọ́ fi ife fomi fún gbogbo abáyì kámú kámú kámú kámú kótó ní bọ́ọ̀dà ẹbọ ni wá wọ ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé tí wọn ti ṣe bẹ́ẹ̀ lọ pé ìyàwó ọmọ àwọn tí wọn bá kọ́kọ́ ṣe nǹkan báyìí ni wọn kọ́kọ́ lálé wọn tó wá má sọ àwọn tí wọn jẹ pé tọba bímọ àtẹni ọgbọ́dọ̀ máa jẹ wọn gbọ́dọ̀ ṣe kínní kan fún jẹ lórí kínní ti bẹ́ẹ̀ àti pé wọn gbọ́dọ̀ gbé wá sáko lé lọ́jọ́ kẹfà wọn sọ̀rọ̀ lé fọmọ gbọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ já ṣọ́ra àwọn ọmọ wa ẹ já rí i pé inú ilé wa sẹnílé àdìsọkàn tó dá láàbí àtọgbọnyán lórí kọ́mọ̀jẹ̀ báwo èèyàn ṣe mọ́lé tiwọn lórí gbogbo ohun tí ń jẹ mọ́ ẹ bọ́ àti tọ́nà àbí Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá la ń bẹ́ẹ̀ kọ́dà kó ṣe àánú fẹ́mi àtẹnì wa ìgbésí ayé wa ọlọ́run kó ṣe ní ìgbésí ayé mọ́ ọlọ́run lọ́kàn ṣoṣo àdìsọ́kàn tó lálẹ́ àbíà ọlọ́run dákun jẹ́ òmùwà gbẹdẹgbẹdẹ ọlọ́run dákun jẹ́ abá rẹ̀ láyé àti nítorí àti ní gbangba àlùkìyàmà gbogbo jẹ́ làwọn bẹ́ẹ̀ o mọ̀jà lẹ́bọ lẹ́rù mọ̀jà ní lọ́rọ̀ igbẹ́ bọ́ wọnú ilé dàpọ̀ mọ́jọ wọnú gbèsè mọ́jọ wọnú gbèsè ayé ní àtẹnì kọ̀ọ̀kan wa inú ìlú wa ìlú iṣẹ́ ọlọ́dàkùn fún alọ́kànbalẹ̀ ń bẹ́ o gbogbo ní jẹ o tí ìbànújẹ́ ọlọ́dàkùn lé jìnnà sínú ìlú wa ọ̀la agbára wọlọ́n ọlọ́run gbòòrè ọlọ́run à ń bí ọ tẹwálẹ̀ tí ọmọ wọlọ́n lọ́kàn ṣoṣo ìdùnnú tí kálẹ̀ ọlọ́dàkùn ṣe fẹ́mi àtẹnì kọ̀ọ̀kan wa orílẹ̀-èdè nàìjíríà à ń bẹ̀ wọlọ́n ọba fún ọlọ́dàkùn bá ní torí léde náà kò sẹ́nìkan kan tó lè dé pírẹ́sidẹ́ǹtì ò lè dé àwọn sẹ́nitọ́ọ̀sì ò lè dé gbogbo àwọn tí wọ́n ń bẹ nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ àgbà àti kékeré káàkiri òǹkàlùkù ò lè ṣe ọlọ́run ló lè ṣe ọlọ́dàkùn àmàkùn ọ̀dọ̀ lè ṣe dákun nàwa lọ́wọ́ lórí orílẹ̀-èdè náà ìrọ̀rùn ọ̀rá dákun ṣe fún wa gbogbo bí wọ́n ti ń gbé tsunami tí wọ́n ti ń sàwọn èèyàn sí bá ti bó ọlọ́dàkùn bá ní fún àwọn èèyàn náà sùúrù o ọlọ́dàkùn bá ní fún wọn sùúrù o gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ bá ní fún wọn sùúrù tí ọ̀la agbára wọ ọlọ́run ògo rẹ ìpínlẹ̀ ọ̀yọ́ dàpọ̀ mọ́jọ́ dàrú ìpínlẹ̀ lóṣẹ̀ dàpọ̀ mọ́jọ́ dàrú lóṣẹ̀ mọ́jọ́ dàrú gbogbo ẹtí iṣẹ́ lórí bí sẹ́yìn yóò ṣe níwà ní kọ̀kàbalẹ̀ ọlọ́run dàpọ̀ bá ní fún sùúrù tọ́ba lóhùn ọ̀fẹ́ sùúrù ọlọ́run òfin tí náà tó tóbi bá ní gbé wọ́ tọ́ba lóhùn ọ̀fẹ́ sùúrù ọlọ́run dàpọ̀ bá ní fi sínú ẹ̀wọ̀n anú ilé tọ́ba lóhùn ọ̀fẹ́ sùúrù ọlọ́run aburú tí ọlọ́run fẹ́ dàpọ̀ bá ní fi tóru wọn ọlọ́run dàpọ̀ à ń bẹ̀ ọ́ ìfàyàbalẹ̀ wá sí fún wa gbogbo ẹni tí ń jẹ lọ́nà halal dàpọ̀ má jò di mọ́ wọn láéláé wọn wà sàlékún rẹ fún wọn gbogbo ẹni tí ń gbọ́nà haram jẹ ọlọ́run dàpọ̀ bá ní gba haram kó lọ wọn halali tó péye ọlọ́dàkùn bá ní jogún ẹ̀ fún wa ọmọ rẹ tí ó wúlò tí ó yá ìdàkùn jogún ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn ètò ti jogún fún adàkùn sí wọn lọ́mọ rẹ tí wọ́n ní ìtìtò ojú fún wa àtàwọn àti wọn ọlọ́dàkùn sí wa ní aṣíwájú rere fáwọn olùbẹ̀rù ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá àǹtẹ̀ wọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ìdùnnú ti kalẹ̀ kọ́lọ̀ kò sí fún wa. ibadallah inna allah wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ibrahim innaka hamidum majid allahumma barik ala muhammad wa ala ali kama barakta ala ibrahim وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الى صلاتكم رحمه الله تعالى